àdúgbò fún ọlọ́run ìjọsìn tí atorí rẹ̀ tó jọ ní báyìí fún láfẹ́ndé tó jẹ́ ìtìká ọ̀bẹ lọ́rùn tó gbà lọ́wọ́ wa ó ṣe ń sábà bí àti fi súnmọ́ fún wa

lẹ́yìn ẹ̀sìn sí sálámù ẹ̀yọ̀ kan ló sálámù èèyàn kí túró ìlú àbí zóró ìlú bọ̀bẹ́ ní ẹni tó sálámù ẹ̀yọ̀ àti ṣùgbọ́n ẹ̀sìn tó ẹ̀sìn àsálámù alẹ́kùn sábàbá ẹ̀tọ́ bá àwọn wájú wọn ṣe gan àsálámù alẹ́kùn róòmù ṣé èèyàn lè kí òun lẹ́yìn ẹ̀yìn báyìí lẹ́sídẹ̀ tọ́ wọ́lá àwọn ará ní mọ́tàbù máa ní mọ́tàbù máa sálámù òun lè ti bá táàmù bá ẹ̀ ti ń ṣeré sálámù ẹ̀yọ sáàmù àti kí wọn tán sálámù àlẹ́sì wọ́n àti ìjà sálámù àlẹ́sì wọn àwọn òṣèlú irú sálámù náà lẹ́ẹ̀rí ìjà náà gbà hmm? àmọ́ wọ́n láwọn àlà èyí tó kún jù ó sì lẹ́ẹ̀rí jù ní kí sálámù jẹ́ méjì ọ̀kan pápá ọ̀tún ọ̀kan pápá àlàáfíà ìyẹn ló kún jù tí èrò púpọ̀ rẹ̀ ti máa ń ṣẹlẹ̀ ọ̀kan gan lè lẹ́rìí èsì pẹ̀lú àdìsí wáyé ìgbọ̀ngbọ̀jù àtàwọn àdìsí lọ ṣùgbọ́n àwí ẹ̀rí wà dáadáa látòrí àwọn sọ̀hábà àwọn tàbí àwọn tó ń sálámù ẹ̀yọ̀pọ̀ Ibn Rajab al-Hanbali rahimahullah Ibn Rajab afáàmì Ibn Hajar Ibn Hajar al-Shafi'i Shafi'i ìnájà ń ṣe fatul bari sharul fayyid bari bẹ́ẹ̀ lẹ́nu ibn rajab náà ṣe fatul bari sharul fayyid bari wọ́n ibn rajab wá káwájú ibn hajj hmm? ibn rajab ó wá káwájú ibn hajj ibn rajab jẹ́ ọmọ kéwò ibn qayyim káfọ́ ibn rajab gan bí ẹgbẹ́ àwọn àfa ibn hajj so inú ọjà bò mú ọ̀rọ̀ tó pọ̀ wá nípa pé téèyàn sálámà ẹ̀yọ̀ kan àtàwọn sọ̀hábà àtàwọn kíláàsì conclusion rẹ̀ ni wípé èyí tó pé jù tó kú jù ní sálámà ìṣe àmọ́ kò sí láìsí kéèyàn kírun lẹ́ni ẹ̀sí bá ń ké sálámà ẹ̀yọ̀ kan fọ́nà tó sálámà ẹ̀yọ̀ kan náà lè náà wá sí nígbà tá ti gbà ọ́ náà sábà rẹ̀ èyí ń jẹ́ pọ́ìntì àdìsá níbi sálà lọ́sẹ̀lá táàbì sọ fún wa wípé irun táǹkì tábà ti fẹ́ kí wípé tàhálí muha àtàkìbìyà nǹkan tí ó sọ gbogbo nǹkan táǹṣe di haramu nǹkan táǹṣe ká tó wọnú òun tó sọ di haramu káàkiri ṣe mọ́ni tábà ti allahu àtàkìbìyà fi haramu wà tàhálí muha àtàkìbìyà dáwọ́dù àtẹ̀sílímù yẹn ṣé kó tó ní pé túmọ̀ rẹ̀ ó jáde ó gbọ́dọ̀ jẹ́ sálámà méjì ní àbí sálámà ẹ̀yọ kan ẹ̀yìn nígbà tó ṣe pé ismu jí tẹ̀sílímù fi sálámà ẹ̀ ṣẹ̀mùdáwà tó mẹ́rin pé tàṣáhùd tàṣáhùd méjì ló wà lórí ọ̀ ọ̀dọ́ àdọ́sọ tàṣáhùd nìsín yóò kò gbogbo tàṣáhùd láàrin rògbò tàbá ti sọ rògbò tó wà lórí yúnítì ìran kan iṣẹ́ ọ̀kan tí tọ́wọ́ dákọ̀ rùkú ó ní fásitì gbogbo rùkú yẹn ní àdúgbò ẹ̀yọ̀ fàwọn ní àdíkù tó pé tàtìlímù lábẹ́gbò bí wọn tó nígbà tí tàtìlímù yẹn bá tó pé méjì ká tó sọ pé mọ́jẹ̀mú pa fún bí òun ó ti tó àdí ẹ̀yọ̀ kan ibi tí ó ti wúlò ní èyàn kírùn nígbà tó kírùn ìṣó tí wọ́n lọ ẹnu tó gbà fún náà ní assalamu wa rahmatullah sápọ̀ fún lóṣooṣù ṣé ìrun rẹ̀ pé àbójúgbà tó bá tó ń pè jù ìrun rẹ̀ pé ìgbọ́gbó sálámà so wọ́n ní sábà gbà pé rẹ̀ bá pé ẹ̀lómi pé kìí ṣe mọ́jẹ̀mú ni kí sálámà pé méjì so tákàwá wí inú ìwúkí ní oṣù pé yóò wúlò fún wa wípé kò ní pín àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ níbi tá a bá ti rí i pé sálámà kan ìmáàmù tí èèyàn bá wà lẹ́yìn lẹ́kí tí yóò gbá tí mo nílò báyìí àmọ́ ò níjọ́ tí èèyàn bá ti méjì lè kóṣù yóò wúlò kòkó kí òun lẹ́yìn ní kí ti ṣe tálámà kan àmọ́ kìí ṣe pé àfi lọ́lẹ̀ wípé tálámà kan ni ẹ máa ṣe torí pé kò sẹ́ni kankan tó rí ẹ̀rí pé tálámà kan ó wà látọ̀dọ̀ àná àmọ́ ààrẹ ìkó wà lọ́dọ̀ àwọn ààrẹ tó ṣe ó yé báyìí àmọ́ eléyìí ò bí ìwọ̀n ọ̀ràn ibi wákàtí márùn-ún níbi irú ìrun ìṣọ̀rọ̀ jàǹdà sálámà kan ló tẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ kọ́rẹ́tì hmm? sálámà ẹ̀yọ̀kan sálámà ẹ̀yọ̀kan wá jẹ́ sálámà alẹ́kùn mọ̀ràmọ̀túnlá ní àbí àsálámà alẹ́kùn hmm? ẹni wà ẹni ṣe hmm? ìyẹrẹ ọlọ́run dùárùn ìpínká ṣé bá a ṣe kíráka ní ti méjì náà láàmú wá ní àbí láti sẹ́ ẹ̀kan láti rí gbogbo tàràwì ká sí ọláwọ̀ aláǹkó èyí tó hàn ní pé every two two units inú tàràwì wọ́n dá dúró gbọ́dọ̀ sálámù every two two units inú tàràwì sábàbí pé two units kí asalaamu alaykum wa rahmatulah ká tún dìde padà wọ́n dá dúró ni ó mì pé tábà ti Allahu akbar tá a ṣe yẹn ẹ̀ professional tọ́bátà láàpọ̀ tàbí yẹn àti fẹ́ bẹ̀rẹ̀ ní ìran mi so a ti lọ àlè sáàmì yes a ti lọ àlè sáàmì tí ẹgbọ́n ló wí ibi nísìn àti sàràwì náà méjì sàràmà alẹ́kùn tó lá sàràmà alẹ́kùn tó lá ọlọ́ọ̀ọ́ ká tó bẹ̀rẹ̀ fàájà a ti lọ àlè sáàmì àmọ́ kò ní òun ni èyí tí ok unit kọ̀ọ̀kan èyí tí a lè mọ́ ṣe láàrin unit kan bàbá ìsìn ọdún sáà nígbà bẹ́ẹ̀ kejì náà tẹ́lẹ̀ èyí tá a lè mọ́ ṣe òun ni ìsìn ààrọ̀ àwọn olùrìn tàbátẹ́ bẹ̀rẹ̀ rákà tàbátẹ́ bẹ̀rẹ̀ rákà ní ọ̀sùn rákà tàbátẹ́ fàájà òun ló nílà ó fi lẹ́nu ṣe kọ́lọ̀ sí ìlú láti máa nà sí lẹ́yìn òun bísùn láàrin kan aláti ṣe ànílà ọdún láàrin ọgbọ̀n mi bá a ń náà kọ́ kó wà ń yẹ láàrin èyàn ti tàràwì tàájú ó ti tó pẹ́ jọ ìwọ̀n ó lè ṣí bẹ́ẹ̀ ọláwọ̀ ó lè ṣí bẹ́ẹ̀ lè ṣí bẹ́ẹ̀ lọ́gbà ó ṣí bẹ́ẹ̀ òun ní sẹ́rí tá a bá fojú wo àwọn àhádì tó wá nípa ìyáàmù lẹ̀ ọláwọn àmì ọ̀nà ibi tá a ti gbé discussion wa tá a máa ń discuss nǹkan tẹ́lẹ̀ ìpínlẹ̀ ká ti gbé ẹ máa wò ó a gbé e wípé mọ́kànlá là lẹ́nu náà àbí pé mọ́kànlá náà ni ó mọ̀ ní kí wọ́n fi pé a wọ́n ti ṣàrọ̀ ìbáyà ọ̀sán ọ̀la pé ah, a wá àwọn ìwárí ẹ̀rí kankan fún pé tó wà pàdé tó lékún lórí mọ́kànlá lásìkò lọ́tọ̀dà àmẹ́bí àti lásìkò àwọn òbòlápá pé táwọn bá rí àwọn ọ̀gá pé òun náà tó náà táwọn orí yẹn mọ́kànlá náà wọ́n bẹ́ẹ̀ ló àwọn ò aláwọ̀ àwọn orí mọ́kànlá ọ̀sán ọ̀la ṣùgbọ́n wọn náà tẹ́ ẹ bá fún àwọn ẹ̀rí yẹn rò tẹ́ ẹ lọ sókè ẹ máa wo tẹ́ẹ̀lì. hadith aisha ọ̀dọ̀ làwọn tá a ti sọ fáńtì sí ju ọkànlá lọ ẹ̀ ń gbọ́ tó wọ́n bí aisha hadith abu salama bọ́lá tàṣímà bọ́lá wọ́n bí aisha tó báwọ̀ ní ìsìnkú ọ̀rọ̀ ó lábẹ́ kẹfà kìí bí kúnnú ramadan àti outside Ramadan lórí lákàmọ́kà hmm? yòsọ́lì arúgbá yóò kì mẹ́rin fọ̀làtàtà àtúnṣínà ọ̀sọ̀tún má béèrè bóò ni lákàmẹ́rin yóò fi gùn tó lórí ṣe dáàtó yóò gún ògbà lókè ó sì pé àìsàn náà ẹ bá wọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tánàbí ń ṣe bóòlà náàbí ṣe ń ṣe àrí kìí sọ̀rọ̀ tánàbí sọ tàbí fèèrè tẹmọ̀fẹ́tì ọ̀rọ̀ anábì sálàrọ̀ sálàm àdísàbí àdínàmọ́rùwá ní sọ̀látù lẹ́yìn mọ́sánà mọ́sánà ìrun òru méjì méjì méjì méjì méjì méjì méjì méjì òní ìgbà àkọ̀ṣí sọ̀tọ̀rọ̀ tó bá ń bẹ tó bá ń bẹ gbá àsùbá òyọ fa áùtìrì bí wà ìdà wá fẹyọ kan ṣe ọ̀rọ̀ ànábìlẹ̀ hmm? ọ̀rọ̀ ànábìlẹ̀ tí mo máa iṣẹ́ ànábìlẹ̀ láì ṣàlàyé kí ló dé tá a fẹ́ fi ìṣe ànábìlẹ̀ ti dìlímìtì ọ̀rọ̀ ẹ̀ tó takora wọn nǹkan tó bá takora wọn láàpọ̀ pàtì kan ṣe tàṣíṣù ọ̀kan láti kan ṣe tàṣíṣù ọ̀kan pẹ̀lá ọ̀rọ̀ méjì o kò sí gbọ́yé papọ̀ ọ̀kan takò kan a wà ní òkè ilé òun ló límìtì ilé tá a bá sọ pé ìrun òru méjì méjì ni ṣé wọ́n ní àdíìsì Aisha kan gbà wá ṣé ń bẹ́ẹ̀ ni pé méjì méjì ẹ̀ ṣé méjì méjì bọ́lá ní ìjọba kìí tó kàá fún tàbí wá sọ wípé no a dẹ àwa náà gbọdọ̀ lékún kọjá mọ́kànlá Aisha nẹ́bì ni wọ́n rìpọ́tù tábà rìpọ́tù Aisha nẹ́bì fẹ́lú ànẹ́bì sábà wà sọ́lá ẹ̀ láyẹ̀ yàdúlù alànẹ́bì tó wà ní sóòjì ẹ máa ní àmẹ́sẹ̀ tó àwọn ń ṣe bá ìtumọ̀ ẹ̀ ní pé ká ṣe ó lọ́lá ní highest tó lè mú di gbà táàkì rí ọ̀rọ̀ rẹ̀ tó sọ hmm? fún kíláàsì róòlù kò sí rújú kọ́dà yìí ló sì lè àgbé pẹ̀lú mínísì ẹjẹ́ fún ilé ìjàmpù tó jọ fún apàlàwẹ́ kí ìjọba kan á lè ṣe tábàbí lè fi pé ẹjọ́ tí ìbá fẹ́ wẹ̀wẹ̀ jánàbá ṣé mo kàn lè dá mi sí gbogbo ara sí gbogbo mi ní gbogbo ara mi pẹ̀lú àníyàn jánàbá sótó àbí òtọ́ ó tọ́ pẹ̀lú ìjímọ̀ gan pẹ̀lú ìjímọ̀ àwọn apá ìjímọ̀ pẹ̀lú gẹ́gẹ́ náà bùbá rẹ̀ sọ ìjọba sọ ìlú sẹ̀ká ìjímọ̀ gan pé téèyàn bá fẹ́ ṣe jánàbá báyìí tó pẹ̀lú àníyàn jẹ́nàbà náà ó sì omi ti fi gbogbo ara rẹ̀ pátápátá àníyàn jẹ́nàbà ló fi ṣe ọdún ọjọ́ náà pẹ̀lú ìjìmọ́ gbogbo àwọn àfà àtàfi àdẹ̀ ìmọ̀sálá ṣe dàrà lálejò fálá ọ̀nà ṣe ààrí ẹ̀rí àìṣà àti mẹ̀múnà tó describe that in the general yóò fọ àbí yóò sálọ àlá bí ṣe máa ń sálọ àlá lónìí àbí gbogbo àwọn kébí àkáǹtì síbáàbì yẹn kí ló dé tá a fi sọ wípé kò yẹ kó tọ́ kákan dànù síkú ara rẹ̀ torí wípé kí ni kọ́ àpáàlù action ni wọ́n ń report kì í ṣe instruction nítorí èyí pé èyí tó pé jù ẹ wá béèrè pé ibo láti rí èyí tá a sọ yìí pé akẹ́yàn sàdámi gbogbo àbọ̀ láàrin ẹ̀jẹ̀ náà a níbi tá àti ìzáyà Kùránì ní wà láàájúnù bá ilá ábìrí tẹ̀lílé àtàtàtàtìlú ẹ ò gbọ́dọ̀ súnmọ́rùn látàfẹ́ sọ́lọ́pàá wọn sọ́kárá àtàtàlà mọ̀tàkùlú ẹ̀rọ súnmọ́rùn bá tẹ bá mú tí tẹ́ múrira tí tẹ́ ti mọ̀ tẹ́ wí ẹ ti gbọ́dọ̀ àmọ́ tẹ̀bá lè pèlè súnmọ́ ilá ábìrì tẹ̀lé nù tẹ̀lé orin àjò pẹ́pẹ́ láti ìjẹmọ́ òní wa bọ̀ tẹ̀bá tó orin àjò ẹ gbọ́dọ̀ kẹ́hùn pẹ̀lú jẹ́nàbà àtà tẹ̀tẹ̀tì ti tẹ̀tì wẹ̀ wọ́n ní ètìsáàlì ní ara rẹ̀ pọ̀lì ètìsáàlì ó mi ní tààmì so now ìtumọ̀ pé sẹ́yìn bá tẹ̀lé ayé àníyàn nìkan ni ó ti bá ẹ̀rọ jánábà so kó wá pé ní káwá ṣe bánà bí ṣe ṣe so anybody tó ń bá gbà wípé a lè ṣe jánábà pẹ̀lú ìwẹ̀ báyìí tí kò fi tí lànẹ́bì sọ pé làbúdà báyìí ló gbọdọ̀ jẹ́ kí ló dé tá a fẹ́ fi báyìí sọ̀tà nọ́mbà rákàtà tá a fẹ́ fi límìtì èyí tó tú wa lẹ́ takora wọn náà ẹ́ sọ̀látù lẹ́yìn mọ́fúnná mọ́fúnná ló ọ wá ní fàyídà kọ̀ṣí tọ́sọ̀bà mọ́tò bá wá ń bẹ̀rù fásùgbọ́ òyò tí a máa ti yẹ mọ́fúnná mọ́fúnná mọ́fúnná ní ní túùtúùtúù tí ó lára ti yẹ mọ́fúnná ẹ́ nǹkan tó wá kìí túù túùtúù láti yẹ mọ́fúnná kìí mọ́fúnná ò ẹgbọ́ mọ́tọ̀ mi ní méjì lọ́rọ̀ méjì o ní tó mẹ́rin pé nǹkan méjì méjì méjì méjì méjì méjì lọ́bí tó bọ́lọ́ jẹ́ òun láti sọ fáwọn èèyàn tán fẹ́ ti àtàndà àwọn fẹ́ gbára lé ayé àwọn sọ́wọ́sù láfá pé alẹ́fẹ́jú ìyàwó mẹ́rin lọ́gbà ọmọ ah, tó wí 1 million ló bẹ̀rẹ̀ torí mọ́sánà ò mí ní méjì ètí mọ́sánà ní pé méjì méjì méjì méjì méjì tí ò lókùn tòlásánà ní 3 3 3 3 3 3 tí ò lókùn rùbáàbí ni fọ́ọ̀fọ́ọ̀fọ́ọ̀fọ́ tí ò ló pè ẹ́n mélòó ló pè ó ní láti ilé ìwé lọ́yà bá lọ nọ́mbà tó lọ́wọ́ bá dákọ̀ kìí ṣe nọ́mbà nítorí pàtó lọ́wọ́ bá fi ń sọ ọmọ nínú àyà pé gbogbo mùsùlùmí bá wí pé kó kálukú mú choice

ìtukù ló mọ̀ sí so mọ́sánà mọ́sánà mẹ́rin tú tú tú tú tẹ́bá tó wà wọ́n kọ́lọ́sán ní ìgbà fi kún gẹ̀gẹ́ sẹ́yìn dákọ̀ sí ìtàṣọ́ tó bá rẹ̀ gbá fásbọ̀ ní báyìí wá sọ wá fẹ́ ah, ọ̀kan parí ìtumọ̀ pé tí ò láàrẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹni tán láti ọwọ́ rẹ̀ tọ́rọ̀ ní òbá wà ní tó gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní pé méjì méjì kiri ìyẹn gẹ́gẹ́ ní áṣù lọ sọ̀rọ̀ ànábì iṣẹ́ rẹ̀ ànábì ó wà mú nínú ọ̀rọ̀ ó sọ fún wa náà ibi tẹ́sì níbi tẹ́ bá lọ wo bá lè sọ sáà tí ma ń kírun ìyàmọ̀lẹ́ fọ́ọ̀mù tó pọ̀lú wa kéèkì àìsà nìkan tọ̀ náà kí ló dé táàtẹ́ pé ti àìsà nìkan là mú láti fi ṣe tàbíkù àdéhìí tẹ́bá lè sọ sáà ọ̀kan bẹ̀ yóò ọkọ̀ kíráka méjì tí ó fúyẹ́ fọ́ọ̀mù kan ànábì mú nù tí àdíìsì tó jẹ́ jẹ́nàrí tó lè akọmọdéètì kìí sọ̀rọ̀ kó fẹ́ límítẹ̀ kìí sọ̀rọ̀ kó fẹ́ límítẹ̀ ó mú bẹ̀rẹ̀ tọ̀tẹ́ ìtọ́ ẹ̀ká ṣe ni pé níjọ́ sọ̀rọ̀ bá ti kọ́kọ́ wá lẹ́yìn tó ka àlùmà ọ̀rọ̀ ànábì ní jẹ́nẹ́rà

onígbé ẹnìkan kánú yóò ní níwẹ̀ tí ó àṣìbáyé àmọ́rọ̀ kọ́ ló bá tí gẹ̀yẹ́ gẹ́gẹ́ ní analysis àwọn àdìsí ti ní problem ibi tẹ́ta gbé ìfẹ́ṣẹ́ ni pé sáàdìsí méjì ìtakùra wọn ni sáàdìsẹ́bì kan tààfẹ́ fi ṣe tààfíìsì ọ̀káfẹ́ fi tààfí ìlú kan tààfẹ́ fi ìfúláàpù tààfí ìlú pọ́ǹtì aláwọ̀kọ́ ni irú àwọn ọmọ tó wá jọ ẹ̀fún alẹ́ dáhùn sí janaba ẹ máa wòwó èké tẹ bá di tìǹ bẹ láti ta àìsàn àná kọlá ní sọlá látà mọ́kànlá ẹ mẹ́tàlá ni àbí wọn náà wá sọ pé bọ́tò nípa ti gbé fẹ́ e fún gbọ́dọ̀ mọ́kànlá lọ àtàlàyé mẹ́tàlá yẹn lọ́nà tí ó fi bá mọ́kànlá lọ kí ló dé dáa ṣe kó bá tọ̀ látọ̀ lé mọ́tò náà mọ́tò náà ìyẹn ló kọ̀rẹ́ ti jùkà lọ́wọ́ ìbẹ̀rẹ̀ ọ̀nà nídẹ̀ ká máa wí ní pé ànábì kí mọ́kànlá àmọ́ tí àìṣà mọ́ ló sọ ànábì náà fi mẹ́tàlá àbí tí fi hàn wá pé alẹ́kí mọ́kànlá alẹ́kí mẹ́tàlá alẹ́kí jù bẹ́ẹ̀ tọ́ torí pé mọ́sánà mọ́sánà ni nítorí ẹ̀ká gbọ́ yẹ́ lẹ́nu bọ̀ torí pé asáfẹ́ ní mítẹ̀ gbogbo mọ́jú mọ́kànlá lọ náà yàtọ̀ sí eléyìí ẹjá mú mi rọ̀ anábì sálàlọ̀ sálà ìmọ̀gbàwẹ̀ àbíkèrè dáàrùn ìmọ̀gbàwẹ̀ mọ́ndé ìmọ̀gbàwẹ̀ tọ́ òní ìgbúgbà àwọn òbí náà but anábì sọ wípé àhábù síyáàmù ìlọ̀lọ́ síyáàmù náà àwẹ̀ tọ́lọ́ wọn bá fẹ́ràn nínú àwẹ̀ tí tọ́nà yẹn wọn làwẹ̀ anábì dàrú anábì rẹ̀ gbà anábì gbà anábì dàrú hmm? anábì gbà anábì dàrú náà tí mo bá fẹ́ sọ fún yàn wípé súnà ni àwẹ̀ tó lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run àwẹ̀ náà dàwù ṣé máa sọ pé torí fánẹ́bí ìgbà yẹn kò lọ́lá ni ó ní lọ́lá jù lọ́lá jù ló sọ. kọ́ọ̀lù ni àhábù síyá ọ̀rọ̀ ìlú tó wà jẹ́nẹ́rà anábì wa lè ní choice pé inú nǹkan tó wà jẹ́nẹ́rà èyí lòun choose ẹ̀yìn ìgbàlẹ́gbẹ̀ẹ́ tó bá choose ní ọjà abdul fi hapun ẹ́ sòkè dọ̀rọ̀ pé agbé ó tako ìyókù abdul lakawi ó tọ́wọ́ bàbá sí wí nánu tọ̀ ìkẹta ó ní pé ẹjá jìra wa the same àìsọ́jà láàrin adé sọ pé àdínsà ilé fún ìrọ̀ mọ̀gán sẹ́fẹ́ tó rí ní report àbí ọ́sàrọ̀ mọ́lá jù mọ́ ọkàmọ́kànlá lọ àìsà náà tún sọ wípé mọ́rọ̀ àìsù rọ̀ súlọ̀ lọ́rùn sọ̀lọ̀ bàrùn tẹ́lẹ̀ yóò sọ́lẹ̀ ìhàn eh, ẹbí kó kí wà dùwárí inú dùwá mi ò rán ẹbí kó kí irun dùwárí wà ìní láòsàbẹ̀wà mímí máa ń kí ẹtì pẹ̀bùláìsà ti ó ti ọ̀rọ̀ ànábì bọ̀wọ́ orí kánàbì ṣe rí so fílù ànábì kọ́lá àwọn tí ń ṣe tàbí yìí mi ò rán ẹbí kó kí bọ́sẹ̀ bọ́sẹ̀ màrájò tó sáré sọ́lẹ̀ tó àtàgbọ́ àkọ́tù mi ò rí kókè òdò àrí so bí a ṣe fẹ́ rìpọ́tì ilé náà ní ìpọ́tì ọ̀rọ̀ sàráwì iná tàbí ọ̀rọ̀ ìyáwùlé pé kèé lékún ó ní pọ́tì kílò àlẹ́bì tí mo bá bí ra wa ní ṣe pé kí lámọ̀ òdò àti iṣẹ́ ilé máa kíbi lójúmọ́ àníyẹ àìsà ah, máa rìpọ́tì pé mọ̀ sí ìgbà kẹwàá ah ọdọ́ dé ìdí gbogbo àwọn mo fẹ́ ṣe tàṣíṣù àdìsùgbà ẹ̀ ní máa kí gbogbo gbà ẹ̀ ní máa kí gbogbo gbà ní ní ìfẹ́ ní àwọn amákòkò rẹ̀ ẹ̀ ní máa kí gbogbo gbà ní ní ìfẹ́ ní àwọn onífẹ́ jùlọ àwọn ìdájú máa jù ẹ máa tí òkú kọ̀rẹ́ òun pé tí Aisha ò bá rí òun sì ń kí ṣẹbẹ́ ló fẹ́ rí àbí lọ́wọ́ inú tẹ́lẹ̀ aláwọ̀ àlàyé fún mi pé irú dùá sálára bí kí ṣàdídùn mọ̀hání fásitì mọ́ta tó kéé ṣe ṣùgbọ́n sọ́látù fàtí kaná kàtà ẹgbẹ̀sẹ̀gbẹ̀ àti ìzẹ́tùl arkam àrẹ́bì ní sọ́látù àwàbí ṣe na tàbílìdùn ṣe sọ́ọ̀lù mìnà tó ìwọ̀n àwọn tàjárí ọkàn wọn sọ́dọ̀ ọlọ́run nígbà tí wọ́n kí ní ìgbà tó ṣe pé òòrùn ti yọ ó ti ga ilẹ̀ ti wá gbóná débi pé ọmọ ràǹkúnmí gan ẹsẹ̀ ti ń ta ẹmọ táàkì sọ́dọ̀ àti mẹ́ṣọ́ ọmọ ràǹkúnmí ìtọ́pẹ́ òun ò sí sílọ́bí pé ìyá àràǹkúnmí yóò mata torí pé ẹsẹ̀ ọmọ àràǹkúnmí ò sí ìgbó ẹ̀ǹkan mata ń kíákíá díẹ̀jẹ́ fàánẹ́bí sọ̀rọ̀ jẹnẹra ìkejì adígbàgbọ́sọ̀rọ̀ ìfàdà àtàwọn yóò fún pàtàkì wà ń ká àwọn kátà lójú sóre ó lò sùlá ọmọ ìlànà ẹsàlẹ̀ ìtọ́ra gbogbo oríṣi ọmọ ànábì adámu yóò fi gbà ládá bó bá rìn lọ́wọ́ tó bá gbẹ́rù tó gbà ládá tó bá ti gbà sámi ìka rọ̀tàtàní yẹ̀rẹ̀kàúhùmọ̀ mí nàìjíríà gbogbo eléyìí ní ti tó bá fẹ́ kó ládá rẹ̀ papọ̀ bí o bá tẹ̀ rí ṣe bó bá lè tíráká méjì látòlúwà yóò gbé fún tí o kọ́ sáńdà kan fèsì tẹ́ ẹ̀mọ́sí lójúmọ́ rẹ̀ tó ìfẹ́ ìsìn tọ́pọ̀lọpọ̀ àfáwà bẹ̀rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ kílù wà ní gbogbo bá àbí bọ̀tà àìsàn àtọ́kọ̀ òun láti sọ́kà kò kiri nítorí tó náà rẹ̀ jẹ́ jẹ́nẹ́rà nígbà tí ò nǹkan lè wà tó wà jẹ́nà àtàrí ó tún sí bẹ́ kí ni tàbí ìgbà yàtọ̀ ní pé wọ́n kà láta níbi ẹgbọ́n tán rí àìsà ní pàlátà àǹtú lè hínà wà ó sì hínà má bẹ̀rẹ̀ bí ó ṣe kòtó pọ̀tánà ìbá tí wọ́n kànlá ó lè ju 36 ní lọ tí onídúrà láta àǹtí iná èèyàn fẹ́ mú àdíjì àìsà oníwọ́kànlá àmọ́kúrò aláwọ̀ ní kí adíkọ̀ òpá

òun lẹ́bìí rí pé látàrí ayé ní maka ní madina ní gbogbo olúpapátá tàràwì ní nọ́mbà tó pọ̀ 36 ní ẹ̀fọ́ kìíní kan bẹ lọ́dà àwọn sábà tó pọ̀ òun náà lẹ́bá ní prọfẹ́tì olóòkú maka 23 láti kínú látàrí àwọn sábà wà so ìtumẹ̀ ní káwọn gbọ́ yé pé oh, kò ní nọ́mbà àmọ́ ìtẹ́ ìbáfẹ́ mẹ́lẹ̀ ọlọ́lá pẹ̀lú túlì nínà bó ti wá wà ní bá ti ti wà kẹfì rọ̀ ibn abdulbar annabi rahimahullah iskar ibn abdulbar wá tẹ̀kẹ́ sí nẹ́kùn ìjìmá again lórí mọ́sálà wípé ìjìmá ń bẹ àwọn àfá kẹnujọ wípé kò sí pé kì yá kò lẹ́lò ní nọ́mbà kan pàtó láàrin ìzábà rẹ̀ pé àgbẹ̀rọ̀ lé gbogbo rẹ̀ pé ìjìmá bẹ̀ ibn lẹ́yìn ìtì ìgbàgbà kò fi bí wá gé 8th century àti ìrọ́kì náà tó sọ pé ìjìmá bẹ̀rẹ̀ lórí ẹ̀ tọ́ inú tẹ́mí àtọ́hùn náà wá ní 7th century inú tẹ́mí àtọ́ pé wà máa ń vánà ẹni tó bá rò pé anna kìyà màlẹ́yìn pé ìrún òrùta ń fi ìlàwó ádàdúnmọ̀ ayélú onínàmbà fáwọn ọ̀rọ̀ ìlú lọ́rùn fún tó kópa àdí ìṣù lẹ́yìn lẹ́yìn nìkan so mọ́sálà tó ṣe pé àdí ìṣù wà ń bẹ̀ ta ló ní ẹjú ẹ̀ kò takora wọn ó kọ̀m̀pútẹ́ ta wọn mọ́sálà tó ṣe nátúrò ìjìmọ́ àlè lórí ẹ̀yìn lẹ́yìn àṣìṣọ́ fíjì ẹni bọ̀ tí wọ́n bẹ̀ ẹ̀ kọ́lọ́ lè sàlọ́ dá látòrí àwọn pàdé ìwálé kẹ́ ẹ̀ mọ̀ wọ nọ́mbà ọ̀ rákàtàrí tẹ́ẹ̀rì ìmùsọ́mùsọ́ fi ṣe bá ọ̀dọ́dọ̀dá 36 40 kìnnìkan kò ní nọ́mbà àkọsí so wọ́n láwọn àná ọ̀nà ìgbésí sọ̀rọ̀ bẹ́ẹ̀ yàn láti kí tààrà lù sí alẹ́ sí tó bá tún tìlú tó bá tó bá bá wọn kí i pé tó ti kí ẹyọ kan kò ní kí wítìrì ni tó bá tìlú tàbí ẹyọ kan tó dúró èyí kí wítìrì ẹ̀ méjì lóòjọ́ tó bá wù fóun fẹ́ ilé wítìrì òun náà option tó ní pé sábà ti kí lè yìí tán ẹlẹ́yọ̀ kan fóun fẹ́ yọ̀ kan fún mi tó kì í ṣe tó kì í jẹ́ wítìrì hmm? tí wọ́n bá dìde lóru tí bá bí tọ́jú wa sí ìgbà torí pé ìjà lu ákẹ́rọ̀ sọ̀lá ti di lẹ́yìn ìtura ẹ ṣe ìrun yín di last ìrun yín pẹ̀lú wípé ìlú jẹ last wọ́n láwọn alá aliwájú ìtàdà bọ̀ mọ́sálà yẹn ibi tó wà ní ẹ bá ti wà ní ìdúró méjèèjì kàkùrà wọn àmọ́ tàbí adéré rẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ límìtì nàmbà káàkiri pé ní ìsìn pé ọmọrù túùsì mọ́kànlá kò sí fúlọ̀ ẹ̀rọ tó wà lẹ́ẹ̀lójú nìkan ẹgbẹ́ fún lẹ́gbàmù kẹ́lẹ̀ òtẹ́lẹ̀ ẹ̀lẹ̀ ilé sí àwọn mẹ́lẹ̀ wọ́n ní ká fún zaka zaka tọ́ sí gbogbo láti báwọn láti wọ́n sọ lónìí pé wọ́n ní ká fún àǹtàlíkà tí bí amúkànú mẹ́jọ ni àbí bí ìgbà àti ẹgbẹ́ ìgbọ́ yé ju pé tálíkà nìkan lápọ̀lọ́ ṣé ìtumọ̀ rẹ̀ ni pé bá ti mẹ́yọ̀ kàmpáni á ah, ilé ìtura sálàyé kùrán dákọ mẹ́jọ ẹgbẹ́gbọ́ mo wá tó mọ̀

kọ́nsẹ́pì méjì nínú tó lùtọ́ a ní kọ́nsẹ́pì tafsir ẹgbẹ́ nǹkan tó wà general àwọn ti kan specify a ní kọ́nsẹ́pì tafsir zikiru bá di àfúrọ́dì làá pé nǹkan wà general mo wá mẹ́ṣẹ̀ ẹ̀yọ ọ̀kẹ́ ìbá tó mo mẹ́ṣẹ̀ ẹ̀yọ ọ̀kẹ́ ẹ̀ níbi ọ̀rọ̀ mi ò sọ pé kò ní yòókù òsì ẹwà wo ní ti kí n sọ fún yín ní ti pé ẹgbẹ́ ráìsì yẹn fáwọn tálíkà ọ̀rọ̀ aláàfọ́ tí mo kọ́ sọ ẹnìkan ọ̀lẹ́ jẹ́ yusuf òun náà wá jẹ́ tálíkà máa ní ẹgbẹ́ ráìsì yẹn fún Yusuf kí wọ́n ní ah nígbà tí mo ti mẹ́sàn Yusuf kò kẹ́lò mí ma Yusuf gangan ní hmm, torí pé Yusuf náà wà lára àwọn tálíkà mo kàn mẹ́sàn rẹ̀ àtàlẹ̀ ìdáàbò ọ̀pọ̀lá ọ̀sùn òun náà pè ní díkìrù bá di àfúrọ́dì làá kí mo ti ọ́dà kọ̀ọ̀kan jẹ́nẹ́rà kí wá dákọ̀ mẹ́mbà nù jẹ́nẹ́rà ẹ̀ pé eléyìí ò fà fly òun ló wà bí àdìsí mọ́ bọ̀ ní kọ́ńtẹ́ẹ̀tì mú adápẹ̀ ẹ̀yọ̀ kan náà méjọ kó sọ fáwọn méje yòókù ẹ̀ ní nígbà tó takura wọn so aléwádìí bọ̀ mọ́sálà tààtàrà rí ìkásùnmẹ̀ ó pírí ju bá ṣe ìpè tẹ́lọ̀ dèbò ìbá mi máa sọ pé ẹ tí ìbá tó á kí tán ebi wọn tí ìbá ti lẹ́yìn mọ́mú gbogbo ẹ̀ níṣẹ́ ó dàbí pé ẹ̀rí ládàá pé èyàn ti kéwòn lóru lẹ́tọ́ bá fẹ́ fi lékún pé kí ló ń fi ìpè dínà fìlà ní tó wí ní wípé tó bá kéwòn pẹ̀lú mọ́ yóò dàbí kó rí òun lóru lóru ìtumọ̀ pé bí i ládàá pé ó kí òun lóru àbí tẹ́sùmọ̀ ìwádìí kò lè kí lóru tó bá ní ìtumọ̀ rẹ̀ nípa àwọn àtúnṣe báyìí náà fún un. àrẹ́sìtọ̀ sọ́lá sọ pé ó mọ̀rọ̀ kan fi ọ̀rọ̀ mọ̀ báwọn ó múra ẹ̀yọ̀ kan tẹ́yẹ̀ sínú ọ̀rọ̀ báwọn ẹ̀ táájú lọ hajj tàmá yìí yóò ṣe hajj pẹ̀lú kò sáájú pẹ̀lú àmẹ́bí. Hmm? so ṣé ń tà ń wí ni pé béèyàn bá ẹgbọ́ tí tí bá ma fẹ́ hajji pẹ̀lú àmẹ́lì kí ló tútù kí wá gbé ah, ó jẹ́ ọmọ bàbá ń gòjì dandan ń tẹ́ lálẹ̀ ilé fún yìí máa gbẹ́lẹ̀ yìí jílọ mọ́ ìtọ́kọ̀ sí hajji sọ́lọ́wà gbọ́tọ̀ àwọn ti ní kalẹ̀ kìí pọ̀ yóò tó fún mi náà ni ó lé tó àṣèṣe ìkẹ̀ àwọn ilé wájà mọ́ wà láwọn alákòóso tó hàn sí mi ní ìtẹ̀lẹ̀ ṣé ẹni kọ́ ìdààmú sí láì fún mi èmi mú bèèrè ṣe bẹ́ẹ̀ kọ́ sí question of flow èèyàn rajà èèyàn bẹ́ẹ̀ nìkan negotiate èlò òkèrè ten thousand nígbà tó ti wá yẹjú ẹ̀rọ tó sanwó tán ẹnìkan wọn sọ wọn pé ah two thousand one day kí ló ṣe fà ó ṣe é mẹ́rin láìwọ̀ ẹ̀ náírà ìrọ̀ <laughs> ọ̀n tó fa òní wípé tẹ́rí tí wọ́n kà sí ìtẹ́wọ̀n gbọ́nà ṣe kọ̀wọ́n ló ti algógùn gógùn ni wọ́n gbá ọ̀ àbí ṣẹ̀rẹ́ ò kàn sí dáa pé wọ́n gbá ẹni tó bá bà lága ó sì ní láàká láti jọ lẹ́mọ́ṣù ẹni tá a kọ̀ǹsídà fún èèyàn méjì ọmọ kékeré tí ó bàlágà táà ní wọ́n lè exploit pé kò dá nǹkan mà wọ́n gbà àbí èèyàn tó ṣe wí pé òun lóòótọ́ àgbàlagbà ni ó afọ́kẹ̀fẹ̀ kan mọ nǹkan kan pa ọjà kò má òun tí dẹ̀ gbígbá ti wà lọ́pọ̀lọ́ tiẹ̀ pé kò tẹ́kọ̀ọ́ tí ò ní gbà àwọn kan wà báyìí kò mọ̀ dáná kò mọ̀ kankan ẹni ó máa ń bì ní ìyàn kíákíá ẹlẹ́yìn náà ti náà gbẹ́kọ̀ọ́ ní ṣọ̀ọ̀tì ẹ̀mí tó irú èèyàn òun làná ìtọ́sọ́lá ń sọ́kọ́ kan náà àwọn kàábí ẹ̀ àbá àgbọ̀n náà bẹ̀ ó ní ènìyàn kò báyìí èmi máa ń tajà àti ilé máa báyìí lájà ní wọ́n ti máa tajà àmọ́ wọ́n ń gbà mí ènìyàn ọ̀pọ̀ bá mi sílẹ̀ ó gbọ́ àwọn ìṣòro tó kọ́dà tó bá ti fẹ́ ṣe transaction tọ̀tẹ́yìn náà bá ti sọ orí ilé náà mà kò lè bí ibi bọ́ bọ̀ ìtumọ̀ èyí pé transaction ti wà kàn sílẹ̀ àwọn ìdá àyà tó bá ti fẹ́ ra ìṣètò ìṣòro tó ń gbé nature tó lù pàkúlì sọ pé láàkè láàbà ló jì wọ́n gbà mí o reasonable price ni o tí mo bá padà mọ̀ pé mo gbà mí o kì í padà bọ̀ ànábì ni kò wọ́n fi kún ọgbọ́n mi sẹ́yìn náà mọ̀ pé bẹ́síkálì títà àti rírà gbígbá ìkóòtù náà ní mérè wa gbígbá ìkóòtù lọ fẹ́ràn wọ́n àlùkò sàlàyé bí ìbá àwọn ọmọ ìyá yìí sẹ́yìn èmi ìjọba jọ ń tajà síra wọn sẹ́yìn àwọn mi gbọ́dọ̀ fún ìbá àwọn ọgbẹ́ni kejì mi náà lẹ́bi lọ́jà pa èmi gbọ́dọ̀ ní fílìmù sí gbogbo òtítọ́ onóògbà gbogbo ok ìwọ́ tí wọ́n ti lọ bìkan tó lọ lè náà kan sáńtò ní 10,000 ó dọ́lẹ̀ ìkórí 5,000 kò tí mọ̀ ẹ́ èrò pé ní 5,000 ẹ́ 5,000 ó sáré sanwó ó sáré sanwó ọ̀rọ̀ kò gbà ní bó ti lọ sá òun náà mọ̀ lóṣọ̀ tó mọ̀ pé láti mọ̀ láti gan 1,000 bọ́lá òun náà ti bá lójú ara ẹ́ ọ̀ so gbígbà òun náà náà lọ àfi ìjọjà

káàkiri sọ pé transaction wa complete àti tẹ́ láti fún ẹgbẹ̀ rẹ̀ àwọn èèyàn mẹ́sẹ̀ mítẹ́ pé ní ìsìn múlẹ̀ rájà àwọn iná kéèkù owó ti sẹ ní jẹ́kọ́jà àkọ̀kúndé eló kìíní dáadáa 1000 ní ìsìnkú sọ sáàdìjọ àgbé mo sì mú báyìí ọ̀la ní fún ọlọ́wọ́ tẹ́rí ọ̀la ní fún ọlọ́wọ́ owó nìkan mo jẹ ìjọ lílé ìmọ̀ tọ́lọ́kì àgbé bóòlù ti tèmi kọ́wọ́n ni àkọ̀kúndé ìsanwó owó mo jẹ́ mi ò fún mi because kí wà lámà pé àlùbẹ́ẹ̀wù ìlà ajá ni wa pé kí n tajà kí n rajà kí n sọ pé táì báyìí ló sanwó ìbú wa tò kí ló dé sẹ́bà bàbá ti tajà náà yìí kí ló dé àwọn tó máa tó ti sanwó kò sí tajà àfi tó bá fi klọ́ọ̀sì sí èyí a ní ti kọ́nsẹ́pà pé ní ọ̀rọ̀bùn bẹ́wò ní ọ̀rọ̀bùn òun ni wípé ìfẹ́kọ́jà bọ́ ọwá ní kí n fi ìsẹ́kàlẹ̀ pé mo fẹ́ ṣò commitment pétọ̀ tó o bá padà rówó mú wá kó tó di pé yóò lọ lẹ́sìn wọ lónìí bọ̀ lẹ́yìn ọjọ́ báyìí tó bá ti rówó mú wá o màá tà fẹ́ lómi màá wá fún ọ ní owó rẹ̀ padà lọ́gbọ́n mi àríwọ̀ ni mọ́ fọ́ mi méjì tó dáwà jọ sọ mi so tó bá ìpé yẹn bá ní ẹ̀ẹ́dẹ̀kọ́ sí complete transaction àdéhùn lẹ́jọ́ ni yóò ti hold àdéhùn ẹ̀rí jọ́ pẹ̀jọ́ lẹ́yìn ọjọ́ yẹn lọ́ba ní kọ̀ṣẹ́ rí títà àti ríra gẹ́gẹ́ gẹ́gẹ́ àwọn àfáà ṣe mọ́ ni wọ́n ti sọ òun làwọn àfá sójà mọ̀lìkíyà wọ́n ní alùbẹ́ ìwọ̀ṣọ́ títà àti ríra mọ̀bìlíyún alàyè mùkáyàtà mùkáyàtà tó a

ọkọ̀ lọ́wọ́ náà ló bá gbó ìgbà tí látò léde wa tí wá náírà rẹ̀ bá dìbò níbà ó lè bọ̀ ní ten million bọ̀ pé à ọmọ tó máa ni ọpọlọ mílíọ̀n bẹ́ẹ̀ jẹ́rẹ́ à bẹ́ẹ̀ sì náà àwọn tàbí àmì náà tó ṣe má sọ ọ́ di pé àwọn ẹni rẹ̀ àwọn ẹni mẹ́jà lóòótọ́ bàbá rẹ̀ kówó lẹ̀kùn jẹ́ ìyàn rí dáadáa ni ìmọ̀ bùkọ́rí yẹra àkàn báyìí fún kìí síta òrà kan fún rẹ̀ èèyàn ní bàjẹ́ gbogbo bá tún pè náà ó ní torí wàhálà tí wọ́n bẹ ní tàbí àti wọ́n fẹ́ máa fà á máa fà á sẹ́mu pé irú eléyìí àwọn kọ́sọ́mà dáadáa làwọn yóò lè rí ní àbájá ìwọ̀n bùkọ́rí ilé kọ́sọ́mà tó wọ́n bá sá ìra gbogbo tó bàtí wọ́n bàtí àbú ìsákàlọ̀ òwe ní ìrànà òwúlà lọ́dẹ̀ ìṣẹ̀kú àwọn náà wọ́n á ṣe bẹ́ẹ̀ wọ́n lẹ́yìn bàtà àti wá kábà àwọn náà wá fẹ́ ṣe wọ́n náà náà ṣe náà fèyí táwọn ọ̀bá ní ìlú <laughs> ìrà àwọn ìfàfẹ́ tó wọn náà fi ṣọmọ ọ̀rẹ́ ọbẹ̀ ramọ́tò náà ni pé ọmọ rẹ̀ ní ọ̀dọ́ pé ìdáwà ti pé wọ́n lọ lè yẹn ju ẹ̀ bó bá náà náà bọ̀ tó wáyé pé èmi bá gbá jẹ́ ìdáwà pé náà sáwọn kan wà bẹ́ẹ̀ ẹgbọ́n mi àmọ́ èèyàn máa ń mẹ́ta náà ni àìsàn ìròyìn ìgbàgbọ́n padà torí pé àjọ sí ìdí àpòmọ̀ ah, ríra mẹ́rin náà síra wí àpòmọ̀ ah, ríta mẹ́rin náà síta tó pé ní ìtura ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ́ bá ti lè ní ìtìyàn méjì tí ní ìtura bá ti papọ̀ ọjọ́ nílọ méjì tó ń bá ní nǹkan tó bá wọ́ ti tẹ́ mi yàn bọ̀ tí mo lọ́mọ tó sí mo ṣe tán láti pẹ̀lú ìṣẹ́ mo ṣe tán láti àǹtí rẹ̀ wọ́n mọ̀ bá tí mo gọ̀ ọmọ mi pàtàkì ju tí mo fẹ́ fọ́ lọ́rùn mo nílé ní eré àkàn ìyá àgbúndé eré ṣe dáadáa ilé yẹn wọ́n ti fi fún mi lẹ̀ ọwọ́ adọ́dọ̀ mi mo ní fẹ́ tàkùn àti ìrìn ọba tó mọ tó ń ṣe èmi wá èmi náà sì ní báyá ní ìsìnkú ni àdúgbò yìí òun làwọn àna mi ìyàwó mi ti ń sọ fún mi wípé lẹ́gbàá mi pé ǹjẹ́ gbẹ́bí táwọn dájú bá wa ẹ̀ta lé ìwé ìtẹ̀bá ní ìtàkẹ́sí tó ti constitution mi èmi pìrìfà lé níbò mi délé ìlọ ìwọ́n tó ń wo bá lù lé tó bó ṣe ní bá mi ti wọ́ sí mi abẹ́tọ́ nílé tó fẹ́ travel tó bí wọ́n tẹ́ wò lọ́dẹ̀ ní kò sọ̀rọ̀ price kan Islam ò fi fi price ṣùgbọ́n ní kò sí mùsáwá mú sọ̀rọ̀ sínú àwọn tàbí àjẹjù àtẹláàbùnjà àtẹláàbùnjà àmà jáfàbùn àbìtọ́lì rí jáfàbùn jẹ́ ẹ̀nà fún alìbùn àbìtọ́lì so ọmọ jáfàbùn òun náà kùrà sílò òun náà àṣírí mọ́ ń tọrẹ púpọ̀ olóhùn náà kú dáná ilé orí kò lè gbogbo lórí báhárò jùúdì báhárò jùúdì ibu. ọrẹ ìwú ọrẹ ní máa ń ni ok ní ìwú ọrẹ ìtumọ̀ àwọn ẹ̀rọ wọn wá ní ọwá ń bẹ́ nìkan ṣe bísínẹ́sì yọkan ọwá fún dírámù kan wọ́n wá jọ ń fà láíláí èyí báyìí ni a ah, wọ́n sọ bá ah, ìwọ tó lówó àwọn lè pòyẹ̀ jù báyìí lọ kí ló wọ́n ń fa dírámù tó ní èyí tó olówó tí ń fi ń ṣe tètè pẹ̀lú dáríkà máa lí jùtùbí owó mi ni mo fi tọrẹ abọ́tọ́lọ́jà sáàjọ ń fara yìí wàhálà ákílì làákà ìrìnyìn bàfẹ́ ìtùbí mo ta ń pẹ̀lú ó fẹ́ kọ́kọ́ lọ fi ṣeré ni pé ọ̀rọ̀ fẹ́yẹn wo fẹ́ ọkọ̀ lọ́rùn fẹ́ tán fi ṣeré ta ní rí bàyẹ̀ ó ní 5000 5000

wọ́n àpèyí kan algorithm fahish pé ká gbáyàn lójú tí ó ti pọ̀ ju pé tá a lè torí rẹ̀ káfẹ̀ kan fi invalidate the transaction díẹ̀ náà àwọn àpá ló gbà àwọn tó ti gbà ló kọ̀lẹ̀ jù ọpọlọ rẹ̀ wọ́n ní kò lò bó bá nílò ọpọlọ ẹgbẹ́ ni tó lọ́pọlọ kó fóun náà lówó ìgbà ń kó bá ń fà á délẹ̀ tí ó fi ẹ̀sùn fi àwọn kan sọ pé kó o náà débi ó fi búya láyà rẹ̀ bá jẹ́ dé sẹ́fẹ́dì nẹ́ẹ̀tì tí ó kù ní pé ẹ wá gbé ni. tí wọ́n náà bá ti fún wo bó bá tó ṣe àwọn láti tó lé ṣe tó bá ṣe dáadáa nígbà ẹ ti ń náà lọ tẹ́ni bá tó ń sọ ọ̀la ìṣẹ̀ṣẹ̀ wá náà dé ìlú gbogbo jẹ nǹkan kan bẹ̀ tó bá tó ń dìgbà wọn náà tó wá sílẹ̀ tó jẹ mọ́jọ́ ó ẹ̀yìn ló ní ká dúró jẹ báyìí wọ́n náà bá jáde ìsìnkú lọ ìdíje tó tó ti wà náà àmọ́ bẹ́ẹ̀ bá ti complete transaction bẹ́ẹ̀ èyí lọ lè kí fún o kò kí fún pé ha ah, ìfẹ́ 2000 lọ́ta 1000 ẹ̀yìn kọ́ ọ̀nà pọ̀lú jẹ lóò kéré ha kò sẹ́ntì ní ojú ọ̀rẹ́ fún olómọ̀ àmọ́ tó bá wá tẹ̀ jẹ́rù àmọ́ pé lọ́rọ̀ lọ́hùn ó jẹ́ bí a jẹ́ bí ó wà láàrín. rákà méjì ẹ̀yìn zora tààtì tó fi pátá nìkan là ń ké lẹ̀ tá a lè ké súra àbí tá a lè rí pàṣẹ àlèké súra àlèké súra níbo làwọn afá àti mú àlèké súra ó ní pé kí n bá ṣe ní pé àdúgbò àgbàrá fún ààzẹ́ kiri sáàrùn ẹ̀dùn ọ̀kan wọ́n ní àlẹ́sọ̀ tó láti máa ń tẹ̀lé wọ́n wá ń sọ ìdúró rẹ̀ ibi látà méjì aláwọ̀kọ́ hmm, tó bá dúró ń bẹ̀ rùkú rẹ̀ ló ṣe déédéé wọ́n tó ní sáìbù látà méjì ti tẹ̀yìn yóò fẹ́ ṣe déédéé ẹ̀ẹ́dàkọ́kọ́ àbí tọ̀ níbẹ̀ àwọn àfáà àwọn amúpa tó bá ti ìdúró yóò bá pẹ́ tó bá wọn ẹ́ kò lè jẹ́ tó fásitì àmì lọ níbi yes pé kò lè jẹ́ fásitì àmì lọ níbi because ní tó bá tó tí ìdúró yẹn a ní ìdúró yẹn ó fẹ́ ṣe déédéé bóyá rùkú tàkọ́kọ́ ó ti ju déédéé tó fi ṣe fásitì àmì so àwọn àfáà tó sáájú mọ́nù kọ́ ọ́

ẹgbọ́n bẹ́ẹ̀ni ìmáàmù náà lè ní eh, bẹ́ẹ̀ni ìyá kàlákà rẹ̀ nílùú jẹ́ pé ókè sẹ́pẹ́ ọ̀pẹ̀sá àlékésúra rẹ̀ náà nígbà tí máa ń fẹ̀sẹ̀ késúra ibẹ́ta bá kí bá jà tí wá tẹ́kí láàmà ṣe àwọn àlékésúra ẹ́ sí ìdókè máa mú kí kò kẹ̀jẹ́ láti lórí wa ní ẹgbọ́n mi ẹ̀hẹ́n alikẹ́sùra èmi máa ń sọ látẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ̀fẹ́ ní gan báyìí tẹ̀síwọ́dà gan pátá nìkan ní máa ń ké ń bẹ àtọ́lẹ̀kẹ́sùra táwọn bá ké ìtawá gbẹ tí ò ti rò kú yóò bínú ọmọ mo fẹ́ bí. Mo tí wà láì láti sọ pé bàtà ní ìjọba ti máa lè sáà ti bá fi máa àwárí. Sọ́lá láàrùn fún ẹ̀. Kí ni àfipájá nìkan mi? Ìtumọ̀ táfipájá nìkan mi ni wípé lẹ́rí lórí lórí ìtumọ̀ àwọn tán lò kó tú láti táfipájá tàbílẹ̀ méjì ìtumọ̀ méjì lànfàdì sí àwọn nǹkan lò lẹ́rìí pé kọ́dà tí mọ́mù bá kéwú jákè tú láti tó ọ̀nà ṣe fásí àlẹ́yìn àrí àwọn kan lò pé bí tó bá ti kéwú jákè ó lè tẹ̀lú ẹjẹ́ rọ́kọ́ mú tàwọn tí wọ́n ń lò pé tú láti ẹgbọ́mí ṣẹgbọ́mí àwọn tán lò pé tú láti tábà fẹ́ lo hadith yìí àwọn ọ̀pọ̀ àfi fájá nìkan tó ń bí fájá nìkan lójọ́ àyàn lórí lórí àbí ẹ́ tẹ́bà kéyàn ẹ̀mí rò ṣẹgbọ́n mi ẹjọ́ tó màkà ìtumà mí tó ní wípé ẹ́ ìtumà mí tó ní wípé a ẹ má ké rárá fájá nìkan ni ẹ ké ó ti fẹ́ lórí ẹjọ́ bá fẹ́ lọ hadith ẹ̀tọ́ bá nílò fánàbí ṣe náà yú pẹ́kẹ́ má kí ó lẹ́yìn òun ó ní pé fájá nìkan lẹ́rẹ̀kẹ́ lẹ́yìn fáwọn tó bá lò pé tú láti tàbí fájá fáwọn tó bá lò pé ipò eléyìn ògè ṣe tú láti ìgbàláyè rẹ̀ bóòrò sí lọ pé anytime tẹ́ bá ti rí wọ́ọ̀dù náàyè don't do tí ńlá ẹ̀ṣẹ́ ti bá tẹ̀lé ẹ̀ṣẹ́ tí ó lé mí ní tú láti ó tọ́ ni ẹjẹ́ fún lẹ́gbàmù ó gbọ́dọ̀ jẹ ìgbà tí o bá dé láti kú ṣe tí ìwé tó bá dé láti kú láti lóúnjẹ láti ìtí ìwé tó bá dé láti kú ẹ̀yìn ìgbà láyé wá wà fún ọ tó bá jẹ ráìsì ò lẹ́tẹ̀ tí náírù bá ti wá tí ńlá bá tẹ̀lé ẹ̀fẹ́ ní tó bá tẹ̀lé ńlá jàwáàzù ló mìíràn kò lè mìíràn wùdú so àwọn táwọn sọ wípé kíké fàájẹ̀ yìí ṣe túláàsì ìtàwọn wínú wípé ó bá ké fàájẹ̀ ó lè ké fàájẹ̀ àdé ṣẹgbọ́gbé àmọ́ iléyìn náà ń kọ́ ṣe bí ibi kíké ó jákè ìlú kò kan kíké ó jẹ́jẹ́ because àdíjẹ́ tó ti bẹ̀rẹ̀ sí òun gbọ́ táwọn kan kéwú lẹ́yìn mi nínú yín ta ní bá mi du kéwú máa lé ìwùnà zá olùkòrò àà máa lé ìwùnà zá olùkòrò àà ta ní bá mi du kòrò àà ó fi ànẹ́bì ń gbọ́ nǹkan ké tó bá nàbí náà ń ké so bọ́dí tí máa bá ti dákẹ́ nínú yóò fẹ́ pàṣà ẹ̀ tó bí máa ń ṣe dákẹ́ tí ò ké jẹ́jẹ́ wọ́n ẹ̀fẹ́ tà náà náà ké so ìdájọ́ ẹ̀fẹ́ ń òfẹ́ kan bá máa mú jù gan náà ọlọ́run pé di Qur'an pé èlú ìgbà kíkọ́ àwọn ó dá Qur'an wọ́n á fi dá wọn ò kọ́ Qur'an lè tó èèyàn wá The Quran, people the Quran yẹn fún ẹni tó ṣe tó ń ké ló ṣe lẹ́ kò sí pé àtọ̀ pé ó mú lẹ́sẹ̀ but kákan sọ pé ó wá sí pọ́nà ní ìbámu ẹ̀ta lè ṣe ó kì í kàn mí ìta kó má sì pé impression ẹ lò ó hmm? ìyẹn lè dá Quran àgbàdo tó dé hmm? so àmọ́ pé ká má kó dé. kó bẹ́ta gbogbo òun ló lọ pẹ̀lú àpẹẹrẹ tó yẹ ká fún un. Hmm? àwọn ká bá fòjè kí ẹ̀rẹ́ nira aláwá táyàn lọ́wọ́ àwọn ọkọ̀ fi yọ fún ẹni tó ń fòjè fún ìtẹ́ǹdì pé òun fẹ́ yẹ Kùránì ó fẹ́ pọ́n Kùránì nìyí. Hmm? tó kò lè tó o bá yẹn kó kẹ̀sì pé lóòótọ́ ká dà ìlú nǹkan mi káwọn ọmọ kò rọ̀ nǹkan mi ti wà ẹ wò ní kúrẹ́ ẹ̀wọ̀ mọ́tàbù tó ṣe pé ó bá ti já sáàlẹ̀ lòrò ó bá mọ̀ fọ́ ayé kò sí ń dá wàhálà alẹ́ lásìkò àwọn sàhábà láti òkúmá nígbà tá ń fọ mọ́tàbù tí ó sọnù fi rántí gbogbo òní tòmátà ìlú náà ṣáàm bàtọ̀ nípa gbogbo àwọn sọ èyí táwọn èèyàn ní kílẹ̀ ara rẹ̀ wọn kò gbẹ̀gbẹ̀ wọn sùn náà ṣẹlẹ̀ tán bọ̀kẹ́ ìmọ̀gbẹ̀ bí gbà á fẹ́yìn lè sún omi ńná hmm. ẹni tó so ńná kò ní fẹ́ lùdì kóun fẹ́ so ńná tó sọ̀rọ̀ lọ tó tó mọ̀ ìdá wà láàyè àwọn fóònù bẹ́ẹ̀ ká bò mọ́lẹ̀ hmm. fẹ́fà wò hmm. ó bẹ́ẹ̀ káàdì tó wà lọ́wọ́ pẹ̀lú àwọn tí ó mọ̀ tó fi dọ́lẹ́tì ẹni mẹ́tẹ́ mọ́lẹ̀ àkójọ sí ọlọ́run sọ green passport pẹ̀lú wàhálà sí nàìjíríà yìí tẹ́wọ̀n ẹ lọ sí hajj kó lè lọ sí Ghana lọ lè ṣe wẹ́ẹ́ ó ní ṣe pẹ̀lú òfin Ghana ẹ̀wọ̀n mi pẹ̀lú òfin Ghana ò bá sọ ó dìgbà tó bá tójú ọmọ Ghana kó torí bí wọ́n sọ pé tó bá ti lé nílé bẹ̀rẹ̀ àbí bàbá rẹ̀ ti wà bẹ̀ ní àti kí nìkan àbí tó bá ti lè tó pé bàbá rẹ̀ ti wà bẹ̀ ní wọn láti jọ ọmọ bẹ̀ kó lé tó bá wọn ayé mi tẹ́gbọ́ ọ̀rọ̀ ayé mi tẹ́ẹ̀sọ bẹ́ẹ̀ tó bá sà ní dára nígbé à kò máa ṣe ẹ̀bà wọ́n nìkan bẹ́ẹ̀ tí wọ́n ní ẹjọ́ ìlú ní nǹkan tó ṣe pé ní dédé tó kì í sọ fún òní sókè yẹn ṣe dára tó mọ́ bí tó tó tẹ́sọ pé ọ̀hún oh, báyìí ọ̀rọ̀ fún ọ̀hún báyìí láwọn rẹ̀ ìgbà tí ìlú spano fi mẹ́rẹ̀ tó ṣàtò ní káwọn pa wálé nìkan tó wá ṣe lẹ́rù bóyá pàtàkì mọ́ fún ẹ̀dọ́ ọwá lọ sí hajj àwọn ọlọ́sí ọmọ wa fẹ́ ìtajà fún wa rẹ̀ ọmọ rẹ̀ wà ní táàpì pánpánpán hajj náà wà ní táàpì kó kàn tẹ̀lé òkun ìjọba ọba ti gbà mú kó mọ̀ sọ pé súnà kọlọ̀ wọn ṣe yóò ti wọlé pé tọ́ fún mo ti mo ti tẹ̀lé òkun tọ̀ ọmọ abẹ́rẹ́ ayọ̀ náà kọ́sọ́máyìn tí èṣe mùsùlùmí ẹ̀rẹ́ ìtàjọ́ àti ẹ̀yẹ́ lè ṣe é kù ilé ayé kọ́lẹ̀ yẹn tó lè ṣe àdúrà ìbáyà náà láti lọ fọ́ sọ́mà mi tí òun ń jẹjẹ lára rẹ̀ yìí tí òun rí bá gbogbo gbà yìí gbá ìkóòtù mi o tí òun bá gbogbo gbà yìí sáfún lóko rẹ̀ máa lékún lẹ́yìn wọn bá gá ìjẹ̀ náà ìtura àdúrà ilé ayé ẹni ó jẹ́ kékeré àlè ṣe fún àfi kékeré tá a bá mọ̀ wípé ó ṣó ó sì gbé e ó gbé ọ̀tá hàn islam ẹ̀wọ́ àgbọ̀n ó gbé ọ̀tá hàn kìí ṣe tó hẹ́ẹ̀tì o níta ẹ̀fẹ́ sí ètò nínú ẹ̀ níbi kó hẹ́ẹ̀tì islam náà àmọ́ tó gbé e hàn là ń wí. Àwọn ọ̀rọ̀ gbé e hàn sẹ́fẹ́ ìtànṣẹ́ òtẹ́lẹ̀. Fagráǹdì Islam lòun náà ni àwọn náà ni wọ́n ṣe tó ẹ tó gbé e hàn. Ṣẹ́wáyé tó gbé e hàn yẹn èèyàn ní máa wá tó máa ṣàdúrà àpò ní pépé tó rẹ̀ wá ti lékún ìsìláàmù náà ló máa jẹ gbà àmọ́ tó wáyé pé common person bákan ní kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ ah ẹ̀ṣẹ̀un ah, ọlọ́run bó kù sí àdúrà lé ayé àti mùsùlùmí àti kèbèrè àdúrà àkókò ọlọ́run kó gáìdì kèbèrè òun náà kọ́ sí àmọ́ bá ti kú tọ̀ gbogbo tí ẹ̀ bá ti jẹ́ lára rẹ̀ ìrẹ̀dá lágbọ́já tọ̀ ó ti gbọ́ gbọ́dọ̀ ọlọ́run bá tọ̀ ló bá fọ́sọ̀ lọ́wọ́ òkúlẹ̀ rí ẹ̀rí ẹ̀ ní pé anábì Ibrahim alayhi salatu wa salam nígbà tí ń ṣàdúrà fún maka ó ní rọ́bì ìjọ ní rárá balẹ̀ lẹ́nu àmì ọlọ́yìn ṣe ní ìfọ̀kànbalẹ̀ wọ́n lọ sáàlà lómi náà sàn wá mọ̀ àmì ní ẹ̀dì náà yẹ àwọn tó ń gbé bẹ́ẹ̀ dákun rọ̀ wọ́n lọ́rọ̀ ṣáàlì kí ìjẹ́ ẹ̀mú fún wọn èso àmọ́ àwọn tó bá ọba gbọ́ tó ń kò ṣe fún Ah, kọ́ọ́lá wà ní wà mọ́ ń kàfà èyí tó wájẹ́ pèsè nínú òun ló ń jẹ́ tí òun kọ̀ ní ilá ń fún un náà ní ìgbádùn díẹ̀ tó máa tọ́ òun ilẹ̀ ìlẹ̀ ṣàpé ní <laughs> ṣùgbọ́n làwọn ọba àìlè ìmọ̀ ní ìgbà méjì ni kẹrin ẹgbọ́n tánà ìsọ́lá mi la ahada àdínà mú tán aṣọ yìí la ahada afọ ala adam ẹ̀mí àbò ìmìnà bá kò sí ẹnì kankan tó ní sùúrù lórí ìsùtá tí ń gbọ́jọ́ náà lọ pé wọ́n ti gbà fún kí wá ní sùúrù pọ́lọ́ ipe àwọn kèfèrí wọ́n ń sọ pé bímọ wọ́n ló níyàwó máa dáríkà yóò àfi yí wọ́n yẹ kọ́ ẹ̀rọ ìsìnkú ní ti ẹ̀bẹ̀ ètò kí lórí tó ń fọ́lọ́mọ ọba fẹ́ orí sí aláṣẹ́bí lọ́dọ̀ pèsè ó ní wípé ṣé ẹ yọ̀rọ̀ jíjẹ àti mímu ọlọ́run ọba tó dẹ̀dá òun náà ló fẹ́ pèsè fẹ́ dá ṣé wá ní tó bá ti wá fẹ́ jẹ àti mímu ẹnìkan ò lágbára kò ní kọ̀ǹtò lórí kí ni tí dọ́dọ̀ lágbájá ẹ̀gbọ́n kò sí mọ́tò kó rí ìṣẹ̀tún ó lẹ́tí pé ìsìláàmù dábà àwọn kankan pípé ní ṣe mo lè ní jẹ́fẹ́ tí èṣe mùsùlùmí ṣùgbọ́n tẹ́ tó bá gbé sọ́kàn kí wọ́n pẹ́ ah lágbájá pépè ní mùsùlùmí ló ń jẹjẹ ẹ máa gbó ṣèlú tí wọ́n bá ti fún mùsùlùmí kan mùsùlùmí yóò lọ rẹ̀ pèsè ní kó ní ìyá

pẹ́lúbí ni wá lára ní pé ṣe rí bùkátà láàáfí ń bára wá dì kì í sì fẹ́ anybody tí bá ń transaction bùkátà lá ní ìsíra wa kì í tèfẹ́ ah laptop mi bàjẹ́ mo fẹ́ kún tẹ́gbọ́ tẹ́fẹ́ ni mo lọ́lẹ̀ fẹ́ jófit laptop ni mo dé kọ̀pútà gbèsè ní wá wá Abdulrazak Abdulmanan abinigbe laptop bàjẹ́ sẹ́ wọ́n ní George ló mọ̀ ṣe kí wọ́n á Abdulrazak kọ́ ẹ̀kọ́ náà wá sóòkú Abdulrazak

sẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run ti máa bọ́kàn wá ṣe ń ṣe níbi ọ̀rọ̀ owó tọ́lọ̀ bá ti dé yóò ẹ̀fọ́ ti wá gangan ní fẹ́ yóò ṣe àní mẹ́ni ó fún wọ́n tó ń gbọ́ láti gbé mọ́jẹ̀ wọn báyìí mọ́jẹ̀ sáà lọ lè ṣe tó bá bẹ́ẹ̀ ṣe sẹ́yìn bá kọ́ jáde tó rọ́rọ̀ yìí ṣe èyí ìdarí ọdún tún fàì ọ̀rọ̀ yìí gbòòtú ni wọ́n fàì Yusuf Yusuf ló fẹ́ gbá yà kú ọgbọ́ ẹlẹ́kùn àmà pàdé ní ìjìká ń gbọ́ ní fún ìkàrí tó gbé ha ìjà lẹ́nu kíra ní kìí ṣe ìfẹ́ ẹjọ́ bá bí àbùkátà ìrìnlẹ̀ ń bá sí tó náà sì lọ́kàn títà àtúrí rà bẹ́ẹ̀ làwọn tàbí àmẹ́ta ìṣe rí kọ́dà bẹ́ẹ̀ làwọn mùsùlùmí ṣe rí àwọn mùsùlùmí làwọn ọmọdé tó jù náà làwọn yàn fi ń dára ní economic issue tọ́lọ̀ bá gbégbèsè ayé láwọn ìlọ everybody ní bọ̀tọ́ bábí láwọn kèfèrí lọ́wọ́ àwọn kèfèrí ó mọ̀ ẹ̀njọ́ ìmàdánilítì àwọn mùsùlùmí ẹ̀sùn mọ́ enjoy, rẹ̀ owó táwọn sọ ìlú ìdíkò tọ́mọ́ tó ẹ̀njẹ́ kèfèrí gbogbo ní gbéṣẹ́ fún àwọn oníṣọ́ àwọn mọ̀ ẹ̀njọ́ ìdídá àtiwá ẹ́ àwọn sì máa rán àwọn ó mọ̀ tó kàtọ́ bí ọjà wọn àwọn lásìkò ìlàáfà láwùjọ òṣèré pé wọ́n lẹ́wọ̀n yẹn kọjá wa tèmi yóò bá kọjá wa yóò kọjá wa yóò mẹ́kọ̀ọ́ yóò kọ̀ ẹ̀rọ pa pé bá àwọn ọ̀rọ̀ báwa sí yóò fi lérí. ọ wá nígbà kan wá sọ fún ọmọ òkà tó ọ̀bù pé à yíyá mìíràn ni òun àwọn kan ní ìṣòro ni táwọn bá kó ọjà lọ sí ìlú tí wọn wọn máa ń gba ten percent ní tá a bá kó wọlé ah, ó ní á ah, ok táwọn náà bá ti kó tiwọn náà ẹ̀yìn náà

tó di pé wọn ò lè rí ṣe wọn kálù kó máa kílẹ̀ mọ́ lògbègbò ẹgbà everybody tí ẹ bá ti káwọn kèbè ìtàn dalẹ́ nígbà pẹ̀lú ọ̀rọ̀ so ẹ̀rí alákọ̀ọ́kọ́ mi lẹ́ẹ̀kejì ìrìnà bá àtọ́jọ́ ọ̀gá wà lọ́wọ́ ẹ̀dùnmọ̀ bọ́ọ̀lù wọn bá ilé ayé yóò já mọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ tiwa ṣùgbọ́n òun mùsùlùmí pé kóun yóò ní kọ́ńtò lórí ilé ayé kí lọ́nà tọ́lọ́wọ́n ọ̀bẹ̀ òbí ọ̀nà náà àti sẹ́yìn ra àwọn onígbọ́n ló ń jẹjẹ ló ń jẹjẹ ló jẹ ló jẹ ló jẹ ṣùgbọ́n ọ̀nà pé ó ti pé yóò fi wá da ilé ayé ru yóò hó di àwọn tó fẹ́ẹ́ ní iṣu ta ni tó bá lè máa jẹ níwọ̀n bá tí òun náà garu ẹ ẹ bí wọ́n kà láti jẹ́ so Ibn Abbas sọ pé fìràáwọ̀n lọ ga gbogbo kìbìrì àyè ọ̀hún láwọ́kọ́ọ̀là ní fìràáwò tó ìfún mo bá bá fìràáwò láyé tó bá méjì mi báyìí kí fìràáwò wá sọ pé bára pàlọ́wọ́ sí ta ọlọ́run bó sàlùbákà jọra èmi náà sọ fún pé wà fíìkà bára pàlọ́wọ́ fún ọ̀nà làwọn inú wẹ́ bọ́ tìmọ̀ wọlé pé fìràáwò tó jọ ga kìdì ní fẹ́fọ́ gẹ́gẹ́ ni yóò kó tọ́ sí nǹkan kan lájúwa pé títà wà níbi tó ní àbára kàwà tá ọlọ́run fà lùbáríkà jọ ọlọ́run fà lọ́rọ̀ ìfẹ́lá so ìjọba mi náà mo ti jẹ́ ìbí náà kùn gbé gbèsè ń máa fẹ́ wà kí kàbà ọlọ́run fọ́n ní làlùkà ìlú yà ìlú so bóre bá dọ́dọ̀ gbogbo èèyàn ẹnìkan kan ò lè mú jẹ tó wọ́n dọ́dọ̀ mi sí i because kọ́dà tó hẹ́jẹ̀ jù bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn òkèrè ìbùkátà fún ọlọ́dọ̀ ó bá àwọn èèyàn tẹ́lifíṣàn gbàṣẹ́ ńláńlá pé wọ́n láìpẹ́ ojú wọn wọ́n nídìí wọn ni wọ́n tó ní ọrùngbà báyìí kọ́ onírùngbà náà ló mà ẹgbọ́ èyí tó ní ọrùngbà tó hẹ́ẹ̀tì òun náà ló mà sí bẹ́ẹ̀ láàrín òsì kan á gbogbo orí kan ó hẹ́ẹ̀tì ẹlòmíì báyìí ó jáde láìpẹ́ mo ti ní ìjẹ́ báyà ìrajà mọ́ níjọ́ sunday òsì kan náà lè wà ó jáde ó tún wò ó tún rọ́mọ rẹ̀ pé lọ́ọ̀kẹ́ lọ́hùn yẹn wọ́n lóun náà wá ó tún wọlé báyìí títà ń gbọ́nà ìgbé ọlọ́dún ọmọ pé ibi tó tìrà ní ọlọ́pẹ́ aláì aláì ó ti rí aláì ó ti fẹ́ lè kò ní lọ sí so ó láìkẹ̀ tó mọ̀ ní bùkátà tó tó ní bùkátà táàmà ní síra wà ní ìsìlámù fi blọ́ọ̀kì àwọn kọ̀ọ̀kan àwọn ìnira òun náà so èèyàn ní bleeding gum lẹ́jẹ̀ tó ń ṣe ó ń tu ìmí ìgbàgbé ní nǹkan tó bá ti gbìyànjú tó bá ti lè tú tó bá ti lágbára mọ́ gbogbo ìdúró tó bá gbé ẹ̀kọ́ sí ṣùgbọ́n fi inú rẹ̀ ẹ̀gbọ́n ní kíní wa tẹ́lẹ̀ hmm? inú lọ à ń gbé tọ́nà mi ọ̀rọ̀ kẹlẹ̀ǹdẹ̀ tẹ́ẹ̀sì gbọ́ táwọn àfàn kìí ṣe kẹlẹ̀ǹdẹ̀ táwí ni kẹlẹ̀ǹdẹ̀ yìí tí ò sí ìdé ẹnu o ìmọ̀ ẹgbọ́n mi pẹ̀lú ọgbọ́n fún àwọn àfàn àwọn olóògbé kẹlẹ̀ndẹ̀ yìí tó wà nígbà yìí tí ń lọ sípọ̀ yìí ọ̀nkọ́ ìyíhùn gbẹ̀yìn òun gbẹ̀yìn òun èyí táwọn wí ni èyí tó ṣe pé ìsìn ó fà wá sẹ́nu àbí èyí tó fà wá látòrí tó dẹnu tó ti wá dé ìwà tó wá gbẹ̀yìn kò wá lè ìyẹn làwọn àfáà pín sí pé sẹ́yẹ̀ gan jáwẹ̀ kèéṣe yìí tí ò tí débi ṣẹgbọ́n mi yé ṣẹwárí yàtọ̀ fún pé kò sẹ́ni kan tí ó bẹ̀ gbé mi tàbá wá lẹ́yìn kan tó gbé mi pé kò já àwẹ̀ gan ló fọ̀ rẹ̀ tì í kó já àwẹ̀. ìwọ̀n bẹ́ẹ̀ gbọ́ mi kéèké kẹrẹ ẹgbẹ́ tó wà nígbà ìkọ́gùn sọ́yún èyí tẹ́yìn ti gbé wá fẹ́nu àbí ìtẹ́yìn ti fà láti máa ìfún tẹ́nu kó tún wá gbé yẹn náà nì àbí orí po tó mẹ́nu wá gbé yẹn ni wọ́n sọ ìyẹn ni fìlà fún ìyàpẹ́ níwọ̀n táwọn kan kó bá wẹ̀jẹ́ sáà kó bá jẹ́ sí alam. láwọn aláwọ̀ pé kó bá wẹ̀jẹ́ ló súnmọ́ torí pé inú ara náà ló wà ẹgbọ́n mi yóò kátó wá sọ pé ẹni tó ní bleeding gum so tó bá ti dé kóòtù nù ẹgbẹ́ tó tó àmọ́ èyí tó bá gbé mi à láì tẹ̀lé kó bá wọn náà fẹ́. náà wọ́n sọ fún wa pé ọmọ kékeré tí wọ́n lè fi lọ́kọ láì gbàyọ̀ǹda rẹ̀ pé ó tọ́ bẹ́ẹ̀ ọmọ kékeré tá à ń gbé ní ọmọ kékeré tí ò sí bàlágà ẹmọ tó fà òní wípé bóyí ìjọba ló tíra náà nì ìdá ẹjẹ́ máa sọ òní pé ṣé ó fẹ̀kan wà dáríkà pẹ̀lú ọmọ yẹn lọ́kọ̀ bọ̀tọ́pà fi lọ́kọ̀ náà tẹ́lẹ̀ ẹ béèrè ìyọ̀ǹda rẹ̀ wò lábẹ́rẹ̀ ọpọlọ ńlá nké ìyẹn bìlọ tó ń bà tí mo sọ fún pé òkè lábáyá tó fẹ́ lábáyá ó lóun fẹ́ mo sí kí ló fẹ́ mọ̀ kí ló mọ̀ sáré fẹ́ èmi náà ní dìsáìdì fún tó bá ṣe pé ìbò fẹ́ ti lọ bọ̀ ibi tí ìṣù wà nípa ah, ṣé ó wà àdìbájú pé ẹ̀sùn lọ ọmọ tí ó sì bàlágà lọ kọ̀bọ̀ tó ẹ̀sùn bàlágà ẹ bá ní ká bèrè ìyọ̀dà ìyọ̀dà ọ̀lẹ́ kí ẹ̀rẹ́ bèrè ẹ̀sọ̀ tẹ́lẹ̀ ní kí ni òbí ṣé bóun lẹ ti rí wípé wọ́n ti ń fi éèjì pé sẹ́yìn bá jẹ́ adult ó ti láti ṣe bá jẹ́ adult wọ́n ti láti fún táwọn náà nù ọya èèyàn bímọ nísìn ọmọ yìí ti ju bọ́yọ̀ ọmọ ọdún méjì lọ ẹ máa gbọ́ mo wá ní pé skul wo ni ó lọ kí wọ́n á ní kí n máa bí ẹ má dàbí mo gàfẹ́ kí n rẹ̀ dùn ní ṣé tó bá sọ òun ní máa tẹ̀lé tẹ́lẹ̀ yìí ìgbé lọ́wọ́ mọ̀ tán ṣe bá náà làwọn tán ṣe lè ni ó tẹ́gbẹ́ tó wà ní òtíra ní ẹgbọ́n mi ṣùgbọ́n ṣùgbọ́n permission wọ́n tó bá bà lágà pé pọ̀ yìí ẹ̀ ó ní ráyì àti sí ìfúnpẹ́ òun so yìí tòbí nígbà wọn sọ̀tọ̀ lọ́dún wájú àmọ́ àwọn òní dúró dé kó fẹ̀ kan bà ládàkà tó ti dáàbò ẹ̀ka bá wọn pé ẹ̀ǹda bá fẹ́ tó ti fún lọ́sùn lẹ́yìn táwọn ẹbí tìyàn lọ́kọ nítorí ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ làwọn jẹ́ ọmọ rẹ̀ tó fẹ́ fún bíi kó wà

fọlá gbọ́n rẹ̀ ò sì ju ọmọ ọdún márùn lọ tọ̀ bàbá tó bá lẹ̀ wọ́n wá pín ogún àwọn bá jágbà wọn bá ogún yìí kìí káàkiri àlẹ́ ọ̀rẹ́ ẹjá sà kàkiri àlẹ́ ìṣẹ́ wọn mọ̀ tó dé tó ọmọ yẹn gbọ́dọ̀ dàgbà kan tó dìgbà ìfọ́n tàbí bá sọ fún wọn jọ ní ni wọn jọ ní ni àwọn náà ni wọn dìsáìdì sí ẹ ní wọn jọ ní ni tó bá wọn tán dàgbà náà wọn dìsáìdì sí káwọn ó sáàjì náà àbí kejì wọ́n pa ẹnìkan àwọn tán wá tọ́ sí tó jòwú rẹ̀ tí wọ́n lè ṣàmójúkò pé ẹni tá a pa yìí ẹni tó bá pààyàn fún náà ní ó ṣàmójúkò bá ṣàmójúkò ṣé ká pa àbí ká gbajú àlọ́ ẹ̀ táwa ní àwọn ọmọ bàbá tápa wọ́n jẹ́ márùn-ún ọmọ ọdún márùn-ún náà wà lánàá ẹ̀bọ̀n ẹ̀kùn fún ẹ̀yìn fọ́mọ̀ ẹ̀ náà ní ìkílẹ̀ ní ìsinmi dé òkú lóòmọ̀ tán wíbẹ̀ ẹ̀nà lẹ́yìn táìlì ọ̀bí tí ẹ̀dá wá sí ọba ní ìtàbárí situation yìí à ní dúró dé ọ̀tàbárí situation yìí sìn àwa bí kọ́là kan ẹ̀mọ́ ti dàgbà kí èèyàn mẹ́rin táwọn dàgbà wa sọ pé ẹja pa ọmọ tó kéré ẹ̀ wọn ẹ má pa ẹgbà bí àlọ́ àmì pa. Thank you. ẹ̀ náà kò tí gbadébẹ̀ ní torí pé sẹ́mọ̀ pé gbàgbọ́ option méjì ló wa tí wọ́n lè sàmójúkó ṣẹ̀rí àwọn àwọn àpíká bá rẹ̀ nìkan tó dára mójúkó nínú wọn káàrùn yókù máa káàdàmù yókù máa pé ẹnìkan ní káwàpá ẹni tó bá rí wọn bírèkì yẹn yóò ti kìtù wọ́n sàfù sẹ́yìn bá ti wò ẹni tó bá jẹ́ mùsùlùmí kọ́ra kí la bá débi kí wọ́n ní pé mẹ́rin àbí èèyàn mẹ́ta sọ ẹnìkan òkun kí láti àtúkò ẹ̀rí agbó tó bá fẹ́ bọ ẹni tó lè dìnà láti ìmọ̀ wẹ́gbẹ́ mi ẹ̀hẹ̀n so àwọn kìíní ẹ̀rọ àmúlẹ̀ ọmọ ilé kéré láti sáìdì fún but ní irú bí tíṣẹ́ ẹ̀rẹ́ bá ti ń fẹ́ kó ti pé kásàtì ẹ̀rí sí ẹ̀ẹ̀dẹ̀ kan ọ̀dà èmi náà lọ́wọ́ bàbá mi ẹ̀ mọ́pa irú ẹni ẹni tán bá ẹ̀kọ́ ìmọ̀lẹ́ lọ́bì lọ́dọ̀ ẹ̀mí tákùn sọ ọdún máa pàmí ẹgbẹ́ ọdún máa pàmí pé kí ló ṣe tó ṣe gbé wọ́n ní dáadé mi lọ pa pé kí ní ìṣe ní ìmọ̀mọ́ ọmọ èbí nìkan kan wọ́n ló máa máa pàmí mọ́ láìpò ju ọ̀dá yìí àbí káwọn ẹgbẹ́ rẹ̀ mú pé sá àwọn abẹ́ kan pa ìyẹn náà lọ èèyàn tó bá káṣe sàárà àjọ mẹ́ta àjọ méjì ọdún kò sí nǹkan tí jẹ́ ẹgbọ́ in tí mú sàárà àwọn ọwọ́dù sàárà àwọn jẹ́ lọ́pẹ̀ẹ́ káàmà ló má in tí mú wá wọ́n bí tẹ̀ lórí àwọn àfáàrù kan sáńgbà wá wípé tó kù bá di jọ́ kẹjọ di bọ́ọ̀dì yìí wọ́n gbèdìde àwọn wá ń tágẹ́ẹ̀tì sọ́dápọ̀ sí ìgbà tán gbé ìdíje òtítọ́ ọlọ́run bákan gbàgbé ní yòó dé kó níbi áńsá àwọn àádìsí wà pàdé ẹ̀gbọ́n mi ibi náà ti rí jọ́kẹ̀ẹ́ta jọ́kẹ̀ẹ́je jọ́kẹ̀ẹ́je wá ní sẹ́gbọ́n mi wọ́n mọ̀ tẹ̀kọ́ wọ́n mọ̀ sàkàrà kíníkan kíníkan kọ́ ti wá ní kò sí nǹkan jẹ́ àwọn àfáàrù yẹn àwọn kan gbà wá èyí kò lẹ́sẹ̀ lẹ̀ tó níbi kò sí bá tẹ̀ ìṣẹ́jọ́ kò sí ìṣẹ́jọ́ máa ṣe lọ ọba ìṣẹ́jú tọ́lá kọ́ ọba tó tọ́lá kọ́ oúnjẹ náà bá ní òlèjà márùn fi tiwa ọ̀sán dọ́gbọ́n èyí tọ́lá kọ́ ni wọ́n bá tilẹ̀ wọ́n fẹ́ yí nǹkan tó wà ní ìmọ̀ ibi tẹ́sí nù ó ní wípé ẹ̀yìn á ah, ẹ̀yìn ṣe àdétọ́lápọ̀ àdétọ́lápọ̀ náà ló ń jẹ́ kíní kan láti gbọ́ kí ló dé tẹ̀yìn ṣe é fún ọmọ 17 years tó kú sọ́n 17 years tó ní ìsọ́lápọ̀ ní òun gan lórí ládájá àgbàlagbà lọ ó ti pàtàkì àgbàlagbà nìkan lẹ́ ń dínkù ìtumẹ̀ ni pé òkú ọkà ni yóò bá pé tàgbàlagbà òkú ọ̀pọ̀ ló pẹ̀tọ́ mẹ́ kiri ẹgbẹ́ gbà lọ ẹ̀rí ìgbà ẹbá yìí ma pé ẹ̀rí wò lágùn ọ̀rá tí wọ́n láti sọ́dákọ̀ náà ọba yìí mọ́sọ́dákọ̀ ọba tó kọ̀ kàrà fọ́gbàlagbà a ní sọ́dákọ̀ tó ní oúnjẹ lọ gbófin ọmọ ìṣe gan ní ìjẹ ìdàgbàlagbà lọ́pọ̀lọpọ̀ àgbàlagbà tẹ́yìn bá tó wọ́n bí sísì yóò ti máa ju agbo ọ̀rẹ́ àbí ìtọ́kọ̀tọ̀lọ̀ bọ́ọ̀lọ̀ bá yóò mọ̀yàn náà èyí ọ̀gbàlagbà gidi ní o ọmọ kíkọ́ rán ọ̀dọ́ ní máa ń tún sára fọ́wọ̀ ní kú nítìn ẹgbọ́n pé àwọn fẹ́ jayé náà ṣé rí ìtúrò fẹ́ jayé rẹ̀ kọ́ lórí ìsọ́dá kọ̀ nígbà tó bá kú ọwọ́ asá ó lè ro àmàlà fọ́mọ 17 years tí wọ́n náà mọ̀ ju àmàlà sí ẹ̀kan ọ̀gá àbọ́lórí ibú ní ọ̀lì <laughs> ọ̀fẹ́ kápẹ́ ọ̀bẹ̀lórí ibú ó já ọ̀dọ̀ àmàlà fọ́mọ̀ 25 years kò ní sọ́dákọ̀ ní yóò mọ̀ lọ́lẹ́ bá bíi ṣe òta nígbà tó pàtàgbàlagbà ó wá yí àdìsì mọ́ tágbàlagbà nìkan làdìsì yìí kókó ní wípé ẹ má ti tì òkú ní bí ìyàwó bí fún àgbàlagbà ṣe gbogbo ọmọ nígbà ṣe gbóná mẹ́tàgbàlagbà náà ṣe gbóná tó bá bẹ́ẹ̀ sọ́dákọ̀ sọ́dákọ̀ bá gbẹ́gbẹ̀ lọ́wọ́ àti ọmọ ìfẹ́ òdí táàkì mọ̀ bójú fẹ́ ti súnà nẹ́bí tọ́mọ twenty years láti fún gbé kókò ah yóò sọ̀rọ̀ wẹ́ súnà nẹ́bí ni ó ní súnà nẹ́bí nìkan ẹ̀kọ́ bẹ̀rẹ̀ àníyàn ṣe àwọn questions yìí táàmù ó bẹ̀rẹ̀ ní ìwọ̀n ok ẹ̀dá àwọn question tó kù gbà yìí mú bọ̀ wá lọ́la a ní ibi tàbẹ̀lẹ̀ lẹ́yìn àtò so àwọn question tó kù gbà yìí nẹ́ ẹ̀yẹ́pẹ̀ máa kà jáde táwọn tó nǹkan fi lójú ti kọ́ kalẹ̀ ẹni tó ń sọ kèrè jẹ́ nǹkan question táwọn obìnrin yìí tó wá kà àsàrà àlékù ok tẹ́ ọ̀kan náà ọya ọya ìbéèrè ẹ̀rẹ̀ Okay, pregnant, uh-huh. Is our fast to buy or not due to the evidence of the body? Oh. Also, the, the body came on its own, it wasn't initiated. Oh. So, I'm with the word, Okay. Uh, eh, in eh, question, I'm going to take you For someone who gets constipated easily and passes wind often on Salah, but especially on Salah, what can she do? She knows of the ruling of renewing ablution for each part of Salah. But she's skeptical about passing wind and not legal or is it due to sin okay ẹni tó bá ṣe wípé ó bá máa ń so gan tí kì í dẹ̀ ṣe pé nǹkan tó jẹ irú táìpù tó jẹ ló ń mú un tó ó fi di habit hmm? tó bá ti tàlù aláìlé ọ̀kan kì í tẹ̀lé ọ̀rọ̀ mẹ́ta ẹ̀yọ̀ kan náà tó ti di habit bọ̀ òun máa fi Hmm? ntí ẹ̀sìn máa gbọ́ fún sọ pé bóyá wọ́n máa sàrọ̀ lákùnrin kọ̀ọ̀kan nǹkan mìíní táwọn akọ̀kọ̀ àmì ẹ̀ ní pé ìrún zúùrù tàti fẹ́rẹ́ tàti kù tí àlàlá mi ò bá já mo lè fi dìtẹ́m àlàlá kí n fi kí á tó bọ̀ fáwọn tí wọ́n ní fẹ́ṣà kejì kọ́dà káwọn làá máa jà kán lọ tèmi dàtí ká fi lè wà sọ́ọ̀ pé ìrún táwọn kì í àwọn sàrọ̀ wọ bẹ̀ẹ́ ni wọ́n mìí pé ká máa sàlọ́lá fún ìrun kọ̀ọ̀kan pé ọ̀rọ̀ tí wọ́n káwọn bá ara láàrin òfin ìjà pé because nǹkan tó jẹ́ ìgbìn yẹn ó pọ̀ sí ní ó sàmésọ̀ pé òun rì ní o àlọ́lá fún ìrun kọ̀ọ̀kan tọ̀fẹ́ tó wá tó ń dábàá ìgbé ìsìn báyìí tó bá sọ̀rọ̀ àtọ́wà yóò tó lè bá sọ̀rọ̀ àtọ́wà yóò tó lè kó máa sàrà lẹ́yìn ó sàmésọ̀ kó sàrà lẹ́yìn ọ̀kan kó máa kí wọn bẹ́ẹ̀ tó wá ìgbé ìsìn oúnjẹ ló bá ẹ̀wà ló jẹ ní ìpínlẹ̀ àtàní yóò máa jáde bí òun ń tẹ̀lé yóò jáde ní ìrùn òun yóò sì ní pẹ́ yóò sì dá àsìkò ní ti lọ tọ́ bọ̀ tó bá ti tọ́ bá wá ní pé ìrara lórí ìrùn tó wá tó gbé títẹ̀ ti di lémọ́lémọ́ àlọ́ ara rẹ̀ wá já kẹ́mù sọ aláwọ̀páná ní ohun tó mọ́ àkẹ́fíkà títà mùsùlùmí lára lábáyé táàbí ṣọ̀pọ̀ tó bá kó bá lè gbé kó sọpẹ́ẹ̀tẹ̀ kó fi kẹrùn tán òun ni yóò fi jẹ́ kọ́kàn rẹ̀ báláǹsì pé ó kẹrùn kò ní máa sọ pé ó lálọ́lá kẹrùn ti ha fi rẹ̀ tó bá lè kó sọ fún mi ọ̀làwà. ẹ̀hẹ́ tó bá bí pẹ́sẹ̀ pẹ̀lú tó bá bí pẹ̀lú ẹ́ bí bọ̀mìtì tó lẹ̀ ń lóyún kí lẹ́ẹ̀ tó bọ́yá òun ló fa bíbí yẹn pé tí àwẹ̀ rẹ̀ sì wà kí n ta ó wà ń ta àdìsí àmẹ́lì sálà lọ fẹ́mọ̀ ó ní mọ̀ndára àwọn olùkọ́ yìí ẹni tí èyí bá wá fún wàlá ṣe àlè sí ìkàkàlù rẹ̀ kò bá wẹ̀rẹ̀ jẹ́ wà mọ̀nìta ọ̀ ẹni tó bá wá fa èyí tó tọ́wọ́ bẹnu àdìsí àmẹ́lì tó fi fa èyí tàbí akọ́bí àwẹ́ tí ẹ ti bàjẹ́ yóò wá kan gbèsè kò ní ṣe kápá àwọn question tó kú pẹ̀lú ògbọ́lọ́ ah, ah,